الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين سيد الأولين والآخرين سيد الأولين والآخرين والإمام المتقين وإمام المتقين وقائد القوم المحجلين وقائد المحجلين إلى جنات النعيم نبينا محمد نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم واقتفى أثرهم إلى يوم الدين وعلى من تبعهم واقتفى أثرهم إلى يوم الدين وعلينا وعلى عباد الله الصالحين وعلينا علينا وعلى عباد الله الصالحين أما بعد أكيد لينيا nílé ẹ̀sìn gẹ́gẹ́ bí àgọ̀tàn kábílì pèrè láti tẹ̀lé jẹ́ àgọ̀tàn nílé ẹ̀sìn òun náà ni Muhammad sallallahu alaihi wasallam tó ti bẹ́ẹ̀ náà ọlọ́run ta ní alẹ́ tẹ̀lé jẹ́ àgọ̀tàn yìí tí ń sọ̀rọ̀ lọ yọmọ sọmọ ibi yáà أولي الألباب يا أولي الألباب لعلكم تعقلون لعلكم تعقلون إن كنتم تعلمون Ẹni tó yá tẹ́lẹ̀ bí àgùntà, ó tún sọ fún ayé gbé ní òun làkáyé ní tí mọ̀ sọ fún yóò, ọpọlọ ní lọ́rọ̀ pé tí mọ̀ sọ Àwọn ní ìjà lè tẹ̀lé náà lẹ́yìn àwọn méjèèjì yìí bí ẹ̀ bá gbé náà kárí wípé kí ni yóò sọ̀kalẹ̀ tó bá ti tapọ̀rọ̀ àwọn méjèèjì tó bá ti dédé ẹ̀ náà ọkàrí tó bá ti lé tapọ̀rọ̀ àánú excuse me ni ẹwà ìbọ́kùnrin ni excuse me sir lágbóbìnrin náà ni excuse me ma bá ti ṣe nù àwọn pẹ̀lú àwọn àgbàtàn ẹ̀yin olórí orí tí wọ́n wọ́ yìí rẹ̀ jẹ́ ara ìlú ìlú Ìbàdàn agbowó ní Ìbàdàn ojú ní ọjọ́ ó sì tí lọ́ọ̀kan ní white lọ́ọ̀kan àwọn tí mo rí lọ́ọ̀kan white orí nǹkan tó dára jẹ́ ilé láti àwọn ojú tó dára Àwọn elétò wọ́n ti ṣẹta tọ́pìkì ẹ̀yìn lẹ mú wá o, yìí ṣe bìnrin mú wá. Wọ́n ní ọmọ jẹ́ wọ́n ní tásálà ilé pa ìran ìran tí ilẹ̀ tẹ́gbọ́ lákòókò dáa wà ìnáwàdé. Àti pé kí ni ọ̀nà àbáyọ tí ni yóò fi mú rí kọ́kú níbi àwọn ìran ẹbọ ni. Wọ́n ní tásálà ilé àwọn ìran ẹbọ tí ilẹ̀ lákòókò dáa wà yìí. في زماننا ما وصفوا عيبه لما فيها ربطين به ní ìgbà tá a wà yìí lákòókò tá ni ìrẹ́ ẹbọ tí ń bẹ nígbà tí àwa ò tí ìgbà yìí kí ló bàtà àti sọ lẹ́yìn orígbẹ́ ilé ń bọ́ wálé ní òrùkú bọ́yá wọn màá máa tẹ̀sẹ̀ sọ àwọn ẹbọ tuntun tí ó sí ẹwọ́n ṣẹ̀ṣẹ̀dẹ̀ lórí ìdí kọ́pùkì ẹ̀ ń jíwe fún àríyàn oníkásọ àwọn ìrìn ẹbọ tí ń bẹ ní àkókò wa ilẹ̀ ọwọ́ dẹ̀bẹ̀ ni pé kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìí dẹ̀ sí bẹ́ẹ̀ ọwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó fọ́ta ní lórí pé ẹbọ ọgbà kan náà lẹ́bọ tò ní ẹbọ tó ń rí lé ní yìí òun náà ni ń bẹ O le pa yà ó lè sì lè pa àyè yà ebe àìní ọmọ àárọ̀ ìgbé ẹbọ tuntun kan tó wà ṣùgbọ́n máa kàn sa àlàyé awọn mọ́lánà ẹbọ táwọn èèyàn fi mọ́dáná ìṣẹ́ ise. ò bá dẹ̀ sọ Èyí tó bá jẹ́ tí bí òfin ọlọ́run ọba ń ṣe kíni, ó change. Ẹ̀sìn Islam kò ní pàwọ̀dà. Àwọn pàwọ̀dà ẹlẹ́sìn ilẹ̀ sẹ́yìn náà wọn. Dáná bí wọ́n ti sí ọ̀tọ̀ ní dáwọn sí. Ìjánu bí wọ́n ò sí làwọn sọ dẹ̀sìn. Ìjánu bí wọ́n sí làwọn ò sí mọ́. Ẹ̀sìn Islam kò lè yí wọ́dà. Lóde wà lánàá, òun náà ni ó wà lẹ́nu. Sọ́dún kọ́ Àyà 29, ọ̀rọ̀ ọba sọ pé, Bẹ́rẹ̀ ni Sọ́tí Láhzab, Àyà 62, ọ̀rọ̀ ọba sọ pé, Wọ́n Ṣọ́dé ìrànlẹ̀ tẹ́lú ìlà tẹ́lú ìlànà pé kò ní yí padà. Wà láàrùn tẹ̀lídà lè ṣe ìrìnàtí ìlà ìtàbẹ̀ ìlà. Ṣọ́dọ̀ fásírà ayà fàájì tí ọlọ́run sọ pé. Wà á lè àrùn ولن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا بيان سورة الفتح آية 23 رغب سنة الله التي قد خلت من قبل سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا nítorí eléyìí a ó máa sọ wípé ànàwà ṣírkì bèèrè islam a ó máa sọ pé Ìpè pín ẹbọ nínú ìsìlá nínú ṣẹ̀ríà. A ò ní sọ pé bí ẹbọ ṣe pín sí ní náwàdé àkókò dáwà yìí. Ìyàn bá ní. Mhm. Tí wọ́n bá ti ẹ̀sọ fún ẹmọ ìyá mi pé mélòó ni ìpínpín láìpù mélòó ni ẹbọ ní tàbáwò yé sí ẹbọ ní sáìtì. Ipa àti rìsọ́tì. Wọ́n wá bí wọ́n lè rí pé mélòó ni ẹbọ pín sí lọ́wọ́ òye sí ẹbọ nígbà ìdí ipa tí ń kó mẹ́yìnà. Ẹ̀pẹ́ ẹbọ fúnra rẹ̀ orí burúkú ní kó mẹ́yìn. Wọ́n bá ní kí ni ìpínlẹ̀ ẹbọ tí aláwọ̀ yìí sí pé dídé aburú bá ní tó àti dídé kó aburú bá èèyàn mà tó yìnyàn mà. Ẹ̀dọ̀ fún wọn yí pé ọkùnrin náà wọ́n náà wà Wọ́n pé méjì náà ni. gbogbo hmm àbúlórí burúkú ẹ̀kọ́ olórí gbogbo olórí burúkú olórí gbogbo ní ìrìnàjẹ́ mọ̀mtáàzù ni ẹ̀kọ́ mọ̀mtáàzù ní orí burúkú ẹ̀bá bí ìyàn olórí burúkú olórí gbogbo ọdún alágbèká náà ni ṣírkùn akbar wà ṣírkùn asghar. Ẹbọ lórí gbogbo náà ni akbar. Láti rí pẹ́bọ bí náà láti olórí ibú olórí ibú nínà jẹ̀nà ẹ̀kọ́ bí wà ń bẹ̀ olórí ibú olórí ibú nínà wà ń bẹ̀ hmm. olórí ibú àti olórí gbogbo akíbárù àti asúrọ̀rù ẹ̀kọ́ kàyàkàyà hmm. àti ẹbọ kàlòkàlò. Ẹbọ kàyàkàyà àti ẹbọ kàlòkàlò. Kàlòkàlò ní akíbárù, hmm. kàyàkàyà ní asúrọ̀rù torí gbígbà lùkàlù ní pé o ò lè dẹ́rí kankan mọ́ ó gbé gbogbo sẹ́rẹ̀ rẹ̀ mọ́ wà á tàrùhù yàtàrí kò bẹ̀rẹ̀ ìlàfihì pẹ̀lhájì ipa tí àwọn ẹbọ méjèèjì dá orí ìrìn orí burúkú sí ọmọ kó ẹniyàn yọ́ mọ̀ ìyàtọ̀ sí ra wọn bí wọ́n ti tóbi tó èyí tó tóbi dáadáa nìyàn ẹ̀rí gbogbo yóò kò bá nìyàn oyi bá pè ní asúrárùn rẹ̀ orí burúkú ọ̀nà ni ọkọ̀ báyìí àtórí burúkú àtórí burúkú ọlọ́mọdé àwòṣẹ́ ayọ̀wà. ẹwà ni ìbá pẹ̀lú ìṣòfò ní wọ́n ń sọ ní bọ́bá kú sínú ẹ̀ máa sọ sí ìròyìn náà yóò sọ di yóò sọ àlìjẹ́ ńlẹ̀ jùwọ̀ pẹ̀lú ẹ̀rẹ́. إلى إليه سورة المائدة على غضب إنه من يشرك بالله إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار ومأواه النار وما للظالمين من أنصار Àpàtàní jẹ́ ẹ̀kọ́nù ìlànà ní ṣọ́tù súnmọ́rù aláàtọ́ sọ̀rọ̀ lálàtí tí wọ́n ti máa wí ní ọ̀rìn. Aláàtọ́ sọ̀rọ̀ lálàtí sí ànábì rẹ̀. Ẹgbẹ́ àbá fẹ́ràn tàbá fún ẹ̀ká pé ní káà jẹ́ sí pé àkàmbá gbé látẹ́lẹ̀ rẹ̀. Ah, lálàkúta láti sọ̀rọ̀ kan padà. Hmm, lálàkúta yányá ni. Ṣọ́dún Zuma, Aya kẹfà, Aya 55. Ọlọ́run sọ pé wọ́n lápàdé òhìyà ilẹ̀ ìkà wà ilẹ̀ lẹ́dì iná min qablika. Wọ́n lápàdé òhìyà ilẹ̀ ìkà wà ilẹ̀ lẹ́dì iná min qablika. Kí ni? La'in ashrakta la yahbatanna 'amaluka. La'in ashrakta la yahbatanna 'amaluka. La'in ashrakta la yahbatanna 'amaluka. Alágbèká tó ni Ọlọ́run bá sọ pé wọ́n lápàdé òhìyà ilẹ̀ ìkà wà ilẹ̀ lẹ́dì iná min qablika ẹni tá fẹ́ràn jù láń sọ́ọ̀ tó lè láyìn fẹ́rẹ̀ tó lágbára nù kí ló fà ẹ̀bọ̀ ni àápò gàrí ni ọlọ́ni wà níbi àápò gàrí o láti apá ń pín kankan sí ní oṣù ẹ̀fẹ́rẹ̀ ẹ̀ lóòótọ́ ibi láti pẹ́ gàrí ni tọ́ ọmọ ilé iṣẹ́ bọ́. láyín aṣọ́kìtà làyà àbábọ́ nà ámàlú. ó lè tẹ́ kankan tó dé bámá níwájú mi ọlọ́wọ́n bá. wọ́n látàkùnà nàmì lálùkọ́ Bí ọlọ́run bá sọ̀rọ̀ ilé tí ànábì ẹ̀tọ̀ fẹ́ràn jù. Tó ọwá ẹbọ ń kọ́ òpó òpó ni wọ́n ti ní ẹ̀wọ̀. Òpó òpó òpó. Ẹbọ́ ní ẹni òpó máa sọ pé wọ́n rí. Ó rí bàtà bá ń sọ àwọn ẹbọ tí èèyàn máa ń ṣe tó mọ̀ pẹ́bọ ni. Tó mọ̀ pé ó ti tó ti dè sófò tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Hmm. Tàbá ń fún wa yóò yí pé ẹ̀yìn àfẹ́bọ́ tó báyìí ẹlòmí ọ̀pọ̀gbọ̀ yẹ ẹ̀kọ́ gbogbo agbé ẹ̀kọ́ sórí tààràtà ìgbọ́mọ̀ ni láàrín láàrín lọ́wọ́ àfáà tí ń sẹ́gbọ́gbọ̀ Gbogbo ẹlẹ́bọ̀ pọ̀, kàdánì ẹlẹ́bọ̀ pọ̀, ṣíwú ẹlẹ́bọ̀ pọ̀. Àwọn yapa. Mọ́sálásí, wọ́n máa báwọn ìṣàdé àwọn lọ bẹ́lọ́hun ẹbọ ní àṣìṣẹ́. Ẹbọ náà sí ilẹ̀. Ẹyìd, ẹlọ kírun yìd, wọ́n gbá fẹ́ kírun yìd, wọ́n ti وأما الأصغر فإن أثره دون أثر الأكبر خطرا. Olóògbò ní máa kórí burúkú rẹ̀ nìyàn. Jí máa kórí burúkú yẹn. A ní asàrùhúdú na asàrì àkìbà. Asàrùhúdú na asàrì àkìbà. Ipa tí máa ń kó bá ènìyàn ti aburú tí máa ń kó bá ènìyàn kò tó tara kọ̀kọ́. Wàkìláhùn máa ṣàrù. وإذا قيل لك ما هي أنواع الشرك من حيث الظهور والخطأ؟ Béèrè tí máa béèrè ní pé a mú ẹmọ sí méjì lẹ́ẹ̀kan. Kí láwọn òdá bí mú sí méjì? àwọn ipa àti rìsọ́ọ̀tì wọ́n kó báni tó bá tẹ̀sí inú rẹ̀. Lẹ́sìn, àwọn abẹ́ fún ẹbọ bákan náà nípa kọ́nà àti gbogbo kọpamọ́. Sẹ́mọ̀ pé bá sí gbogbo àhà sí tàbá ṣùgbọ́n ó tó ní ìgbẹ́ tó gbé pamọ́ bó ṣe wà yìí nínú rẹ̀ yìí kọ rẹ̀ yìí tí a bá bí àfáà lérè pé kí lẹ́jọ́ láàárọ̀ ó wá ní tantalizer lọ́wọ́rà ẹni tó lè jẹ́ àyàn rẹ̀ òtúrí bá rí àríkùn ẹ̀. àbí àwọn green àbí green náà sọ nínú àwọn eh, green lọ́wọ́ tó nínú green kọ gbogbo ọ̀dọ̀ tó kúrọ níwọ̀n torí bá rí àwọn abẹ́ sọ fún wa wípé ní wọ́n bá sọ fún ọba kan náà pé

kò mú òkun ọ̀rọ̀ lọ a máa rí pé ẹ̀yìn eré iná tó jẹ bọ̀ wà láàrin ẹ̀bọ̀ àdábì pè lẹ́bọ̀ sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ rí bájá ti pé tí ó jẹ́ nù yìí hùwà للناس سواء بالأقوال أو بالأفعال mélòó la fẹ́ ẹbọ sí báyìí a sí méjì mm. wípé Ẹgbọ́dọ́ Àwọn olùsọ báyìí gbogbo ọmọ tá pín yìí ó di mẹ́rin padà. Ó di ojú oníbẹ̀rin báyìí. Hmm. Akíbárò, Aṣíbárò, Kàfíyù, ìjẹ̀lẹ̀ yìí. Wọ́n lọ ma fi kọ̀kan ló mẹ́rin náà yọ ma fi ara wọn máa wà ní wáyé sí ìrùtàkọ̀sí mọ̀rùbáyíyà. Àṣírìkò l'ákùbárò lè tẹ̀lé. Àṣírìkò l'ákùbárò lè tẹ̀lé. Àṣírìkò l'ákùbárò lè tẹ̀lé. Àṣírìkò l'ákùbárò lè tẹ̀lé. Àríwá, ó di mẹ́rin. báyìí. Ẹbọ tó ń hàn ẹbọ kàlòkàlò tó hàn ọwọ́ bọ́ kalùkalù tó

كذلك بقي في عصرنا الحاضر إمام مالك رحمه الله رحمه الله لن يصلح لن يصلح في الأمة إلا من صلح به أولها إمام مالك لا صلح كان أو بيكون Ẹ̀rẹ̀ kan bá ní àápẹ̀sẹ̀dà, ẹ̀sọ̀ fún pé ẹnu ẹwọ̀ ń bẹ̀. Ayé lè lè padà.

Àwọn àìṣì. Ayé ìgbà kan. Lẹ́gbẹ́dẹ̀ fi àwọn tí láyé ń gbà náà wọ́n lè tọ́jú àjẹ̀rẹ̀ yìí. Hmm. Ìgbà náà. Mọ́mà tó lé pípò ilé ọmọ Ádámà ni. Ọ̀gá mẹ́rin. Tẹ́lẹ̀ ti tẹ́lẹ̀ ṣe yìí. Orí lẹ́jọ̀ tẹ́lẹ̀ ṣe yìí. Káwà sọ pé ẹyẹ gbọ́dà tó wáyé gbé mọ́tò wá lọ àbórí yóò pè é sẹ́mọ̀ pé báàbá sọ pé wọ́n ń bú àwọn ẹni àná wọ́n bú wọn ṣùgbọ́n wọn bú wọn lánàá òní ni wọ́n ti kí ni ọ̀rẹ́ sí sí bẹ́ẹ̀ ọ̀rẹ́ sí sí bù ní lọ́wọ́ àkóso wà ní dígbé wákàtí márùn-ún láàrín kí àárín tó kùn ọ̀pá méjì ní fájẹ́ kò ní rí tíìsì kò ní lékún ọ̀pá mẹ́rin ní gbóhùn ọ̀pọ̀ gbogbo nǹkan ìyẹn yóò ṣe wà nù ọgbọ́dọ̀ yí padà ẹ̀sìn náà eléyìí mọ́ pàtàkì ọ̀rọ̀ kan wà wípé torí pé oríṣiríṣi virus corona ń jà bẹ́ẹ̀ náà ni corona pẹ̀sẹ̀ náà ń ṣe gíní ọ̀njà kásọ̀rọ̀ wọ́n máa gbé oríṣiríṣi wá lọ́wọ́ àwọn ọ̀rọ̀ ti ẹ̀bùn náà mọ̀ lọ́nà ní ìrànlọ́wọ́ àìṣẹ́ ìtìlẹ̀ mọ̀ wá padà yí ọ̀rọ̀ sí ni pé kápẹ̀ ní màbọ́ ẹ̀rù àlọ́wọ́ àìṣẹ́ pé kí àwọn àpẹẹrẹ oríṣiríṣi ẹgbọ́ tí ń ṣẹlẹ̀ lákòókò láwà yìí àti ọ̀nà àbáyọ kúrò níbẹ̀. kí ni àwọn àpẹẹrẹ olóòrò ọ̀rọ̀ ẹbọ tó ń ṣẹlẹ̀ Olóòrò àpẹẹrẹ àwọn ẹbọ tó ń ṣẹlẹ̀ lákòókò tá a wà yìí àti kí ọ̀nà

dáàbò bò wá káwa tí a rùn jà sí ọ̀fẹ́ ẹgbẹ́ kábàbà ti jájúbẹ̀. Bákan náà, ó lè máa dáàbò bò àwa tí ẹ̀yin náà ti jájúbẹ̀ láti fàyín jáde kúrò nínú ẹ̀rọ apá méjèèjì tọ́pìkì yìí tó ní ìmúṣòro pé apá méjèèjì pàtàkì púpọ̀ láti gbọ́ yìí dáadáa. Ó ṣe ń padà Hmm. وهو تكبير الناس على صور أو ألوان الشرك الموجود المعاصي. apá alákọ̀ọ́kọ́ yìí apá kìíní nù òní yóò máa ṣàlàyé oríṣiríṣi àwọn àwọ̀ àwòrán àwòrán àwọ̀ tí ẹ bọ́ gbà tó gbà wà lákòókò tá yìí.

Wọ́n tí ó lọ́sọ̀ọ́ tó fi jẹ́ gbígbé àwọn ènìyàn wá tí wọ́n kó yàn ẹ̀kọ́ kí ó rí látara pé ó ti ẹ̀bọ̀ náà ní ọ̀sọ̀. Ẹni tí ọ bá sàlàyé ẹgbẹ́, ọgbọ́dọ̀ mọ̀ fún ìsàlàyé Tàwí tẹ́lẹ̀tẹ̀lẹ̀. À ń sàlàyé Tàwí àwọn àmàkàrà yìí ẹ̀wọ̀n lẹ́yìn ẹ̀. Ẹ̀pẹ̀sẹ̀ wọ́n yìí àti lọ jẹ́ mú gbígbàgbọ́ yìí tàwọn yìí. Wọ̀kọ́lẹ̀ bayáni ní ìtàkọ́lẹ̀ bayáni tàwọn yìí rẹ̀ àìdọ̀. Ọlá tí ń bẹ fún yìí ẹ̀mọ́ yìí. ọlá tí ń bẹ fún káwọn ẹ̀sàlà Ọlọ́run pé Tàwíd dáwọn ìlú. Ó ní àkọ́kọ́ ìpèpè tí gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run bá fi bẹ̀rẹ̀ dáwọn Tàwíd. Ọdá láti Alájí Abdulaziz, ọwọ́ wà ní yìí. Ẹjẹ́gẹ́jẹ́ tí bí ọ̀rọ̀ tẹ́ máa sọ jù lẹ́yìn àfá tẹ́ máa kí ti lẹ́tọ̀ fún wọn mẹ́jù. Òun náà ni ibi tí àwọn àìmẹ́bí ọlọ́run tẹnumọ́ jùlọ. Àwọn àìmẹ́bí ọlọ́run òun tí wọ́n tẹnumọ́ jùlọ. Òun náà ni ọ̀rọ̀ tí ni Tàwíd láti ibi gbogbo bẹ̀rẹ̀ olùdó parí sí ẹjẹ́ káwọ́ àdẹ́bọ̀ ní àárí sọ́dọ̀tọ̀ ọ̀sẹ̀dá nínú ti sọ́dọ̀tọ̀ mọ̀mínú náà yàtọ̀ ti ọlọ́run bá sọ pé وقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره بلوين أنيسي توفيق الواهو ونزق يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره سورة الأعراف في البداية سورة الأعراف كان يدري النبي صلى الله عليه وسلم نوح لقد دارك هذا هود Adúwá ní akọ̀ sọ́ọ̀lẹ̀. Sọ́ọ̀lẹ̀ sọ́ọ̀tẹ̀lẹ̀ àárọ̀ ànábì wa ní ẹni ní kiri. Àwọn ọmọ ọgbẹ́ pé ànábì ní ọjọ́ pé á kọ́ ní ọgbẹ́dẹ̀ lọ́ọ̀ àmàlà kan ní ìlà nínú ọ̀yọ́. قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره àwọn àlẹ́bí yóò ti bára wọn láyé o èyí tí ya gbé ẹ̀kan náà lọ́rọ̀ wọn ní ààrẹ iná jẹmọ́ alẹ́bùsọ̀ قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون bàbá Isa Jesus òun náà sọ pé ó gbogbo lọ́ha rọ́bì wọ́rọ̀ bákùn. Ìwọ̀n lọ́ha rọ́bì wọ́rọ̀ bákùn. Ó jẹ́ ìfọ́yẹ́ báńkì ẹ̀yàn yẹn ti ẹ̀. Bí ẹgbẹ́ tó ti mọ̀ pé àwọn tí ń bọ̀ lẹ́yìn wọ́n yà yàkùyà náà lọ́wọ́ ni. إن اعبدوا الله ربي وربكم اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار ọ̀rọ̀ wa sọmọ́rá ìtì gbogbo ọdún gbogbo ọlátòkè bílẹ̀ tó bá tẹ́ màwọn ànẹ́bì kan ọwọ́ aṣọ ní oṣù tó náà ó kò gbogbo wọn tábẹ̀ rẹ̀ tó wà tẹ́ta ní mú tọ́ọ̀bù tí àwọn àìlẹ́gbẹ̀ ọlọ́wà ti wọ́n náà ní ọgbọ̀dọ̀ lọ àwọn agbẹ̀tẹ́lẹ̀ bó tọ́ ọ̀wọ̀ والأهمية التوحيد والأهمية التوحيد التوحيد لا تردين عبد مما أبو ذكر عن التوحيد عن ما توحيد agbọ́dọ̀ máa àti àwọ̀ ọ̀lá ni a ṣe àwọ̀ mọ́mà tọ́mí ènìyàn tí ó rí dáàbòbò tàwílẹ̀ وذلك وذلك أن من لم يعرف إلا الخير قد يأتيه الشر ويعرف أنه شر أم كان أولي يبدأ Kọ̀mà burú, àrẹ̀mọ́ máa burú yìí, agbúrú lè jẹ́ ohun kò wà ní màmá burú ní ìjọ náà. Ó lè fọ́ ìsọ́jẹ́ nínú agbúrú yìí. Ó lè má tako, ó lè má gbé ìdí ẹ̀sùn mọ́kọ́ má sọ fáwọn tí ń ṣe gbé tẹ́ǹtì yóò dáa. ولهذا قال عمر بن الخطاب رضي الله عنه يا رب خليفة يبي عمر بن الخطاب رضي الله عنه الذي شهرت ولا قرأ إنما تنقض عور الإسلام عروة عروة إنما قد عرى الإسلام عروة عرى من لم يعرف الجاهلية إذا نشأ في الإسلام من لم يعرف الجاهلية طيب àdìgbọ́ yẹn yí bàánù ẹ̀kọ́ léwu ẹmọ́lé ní ìjà ọba ní ìjà kí ní jẹ́bẹ́ ẹ̀bọ̀ ní àbá ẹ̀bá ń parí ọ̀ ọba ní ìjà kí ní jẹ́bẹ́ ẹ̀bọ̀ ní jẹ́bẹ́ Nínú àwọn kan láti máa pé déyí àyọta ní ìjàdẹ́gbọ́jẹ́, ọlọ́run ọba ò ní forí ẹni tó bá kú sí ẹ̀kọ́. Ọlọ́run ti láàrin tó ní. Báàrin ọlọ́run bá ti tẹ́jú tó ní ẹni báàrin ọlọ́run ti tẹ́jú tó. Ojú ọ̀rọ̀ àti Mùsùlùmí àti kèdè àtẹnitọ́sàdúrà àtẹnití ọ̀sàdúrà wọ́n lò ní. Ó ní òsì ní sámẹ́lì tí ò ṣe lọ́run lọ́wọ́ pé mo fẹ́ fún mi o. Mo mà pé arẹ́lẹ́lẹ́ odò, kí bá sọ lójú wa. Sábábẹ́kù, wọ́n gbà ọlọ́wọ́ pé káìsí omi rẹ̀ omi ọlọ́run tó bọ́gbọ̀n dalẹ̀ àti kékeré àti mùsùlùmí àjọ àlò àánú ọlọ́run pọ̀ dé ní ilé ìgbèrí lálàáfíà mùsùlùmí náà lálàáfíà kékeré sáìsàn mùsùlùmí náà lẹ́gẹ́ ní ìsọ̀ọ́sáìsàn ìta àánú ọlọ́run wá sí èyí tí èèyàn bá ilé iṣẹ́ bọ́ tọ́bá jẹ́ sí ẹ̀kọ́ ẹ̀kọ́ lórí kù síbẹ̀ وما دونه تحت المشيئة لمن مات عليه نعم. قال الله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الشرك يثبت الأعمال قال تعالى ولا قدم هي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين Ọ̀gá tí ń jẹ́, omi tí ọlọ́wọ́ bá wù lè fò ó jẹ́, ẹni bàbá kú sórí ẹ̀. Orí jẹ́ láyé ọ̀pọ̀ wá sọ́tún nìta àyàfàtí ìrìnlẹ̀ wákàtí. Bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ máa ń jẹ iṣẹ́ òní.

Ọlọ́rin àyíyọ́ àbádà ìgbàlódé. Ọlọ́rin káwọn ènìyàn máa ń sin ẹ̀dẹ́ ènìyàn kan ẹgbẹ́ ní ẹ̀dẹ́ ìsìn ọlọ́run. Àpọ̀lọpọ̀ nínú ni àdúrà ṣíṣe. Nínú ẹni gíní àdúrà ṣíṣe. Àwìyàn àkọ́m tánà yọ àkọ́m ọmọ ọmọ Tí ìyọ́ sàdúrà tó ní yá ní kàí, yá jẹ́ Bàbá ẹlẹ́wọ̀n ẹgbọ ẹwọ̀ èèyàn ti fi ọgbẹ̀ inú àwọn ibi tí bàbá jẹ́bẹ̀ àtọ̀gbọ̀. Àwọn tí rẹ̀ tó gbajúgbajà lọ́wọ́ wá ń bì. Àkàwọ̀ náà ló kọjọ́ ọ̀rọ̀. Àkàwọ̀ náà. Àkàwọ̀ náà. Àkàsórí burúkú. Àkàsórí burúkú. Àkàsòfò náà ló kọ́ ọ̀rọ̀ yìí. Tọ́pọ̀lọpọ̀ òṣùpọ̀ pé

Inú àwọn ìjọdọ́gbẹ́ tí bí ọlọ́wọ́ bá nìkan láàrín àlò fún orílẹ̀ ní Subhanallah. Subhanallah. Ẹgbà àwọn ìjọba. Subhanallah. Bí ọgbọ́ dáadáa. Subhanallah. Ah, Subhanallah. Ẹni ọgbọ́dọ̀ ní Subhanallah pẹ̀lú ẹ̀mí. A lọ pé Subhanallah. Àmọ́ lò wọ́n náà. Hmm. Subhanallah. Subhanaka Allahumma. Subhanallah. Ọlọ́run nìkan ló ní Subhanahu. Ní àbá bẹ́ èèyàn kan, ẹgbẹ́ àbá rẹ̀ ni ó yẹ ìyàn lákàrẹ ní Subhanaka. Ah, tí ó bá burú bá nìyàn kí ló fẹ́ ní jàmáà. Ní àwọn ìgbẹ́gbẹ́ gbígbé àti gbígbé ìbọ́lọ́wọ́ bá nìkan, ó náà ní Tàbárọ́kà. Tàbárọ́kà. Tàbárọ́kà. Olùfún tàbárọ́kà ọlọ́lọ́gbárú. Tàbárọ́kà ọlọ́lọ́gbárú. Agùnmẹ́lẹ̀ ló tàbárọ́kà fún ẹ̀dẹ́ ìyẹ̀kẹ́tọ̀. Lórí ìyàbá ń bẹ́ẹ̀ fẹ́ lé olúwa ẹgbẹ̀gẹ́ ni ẹ̀. Hmm? Àwọn yóò sọ láwùnáwà àmì ìkọ̀tọ́ ìfẹ́ rọ̀mọ̀bí yẹwà ìlàníyà. Ẹ̀wọ́n òṣèlú ọmọdọ̀ yóò fi zàmànínà. Àwọn ìtàmpẹ̀ lápùpù dáwà yìí àfẹ́mà sọ fún wa ní kọ̀ọ̀kan. Alákọ̀ọ́kọ́, nínú àwọn ẹ̀kọ́ dáwà mà, táàmà dáwà láwùjọ dáwà ìkọ́jẹ̀ gbáyé Ẹlẹ́ ni ẹbọ kàlùkàlù tí máa gbẹ̀fẹ́ ìwòsàn ẹjọ́ ńlá. Ìwọ̀n mẹ́ta wá ní èyí tí wọ́n fi fẹ́ sí ọwà ń bẹ̀, táwọn èèyàn fi sọ́kà kúlúkúlú olẹ́mẹ̀. Ẹ̀kẹ́ mẹ́rin ọkọ̀ rẹ̀ jẹ́ kúlúkúlú. Àlájí kúlúkúlú. Àlájí kúlúkúlú. Ọ̀rí, ìdí ń ti kúlúkúlú lọ́gbà rẹ̀. Èyàn a máa lo kúlúkúlú sórí kúlúkúlú tó dìde lẹ́bọ̀. Ẹwọ̀n sọ̀rọ̀ jáde ọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà ni lájọ́ ọ̀kan rẹ̀ láti bàjẹ́ bá. Ọlọ́run bẹ fẹ́fẹ́ ni èyí ò

Ọlọ́run bá ti sọ ní sọ́tàrà àǹkàbò, ayà 55. Ọlọ́run bá sọ pé, Àìlá rọ́kìbú fìlìmúlìkì láàrùn ọ̀rọ̀ òlìsí láàrùn ìlẹ́yìn ọlọ́run ọba. Ògbónága ẹ̀sì mọ́lẹ̀. Ṣàgbó, adorígbà, àbí ògbónága, adorígbà bá, àbí ògbónága wíwá ẹ̀. Àwọn olómi lẹ́jẹ̀wẹ̀. Báńgbéjì ah. ah. lẹ́nu ọmọ jẹ. Ògbónága yóò sì mọ́lẹ̀. Ah. Olómi lẹ́gbẹ̀jẹ̀wẹ̀. Ọlá tán lé kùmọ̀ sí mọ̀ bóra. Aláhàkùwà. Ẹ̀rí nǹkan. Ọrún kìí nù, ọrún sàá. Ya Allah, ya Karimu, ya Azizu, ya Mu'abi, nígbàgbé ìkìlọ̀ wọn bá, òun náà kìí nínú ọdún kìí. Ẹgbẹ́gbẹ́ olórí ìṣà yọ́ máa pè nǹkan mí lẹ́yìn ọlọ́run. Àwọn àfáà ilé ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run. Hmm. Ní àwọn àpẹẹrẹ tó wà nígbà ìwé náà ni àwọn tíra ti bàtẹni jẹ́ takúrá sáàrin. Tí bàtẹ̀yàn jẹ́ alákọ̀ọ́kọ́ ní ẹni Fọ́rúsọ́lá Azim. Fọ́rúsọ́lá Azim ni a pè, àwọn yìí máa dà pé kìí ṣe Fọ́rúsọ́lá Azim. Bẹ́ẹ̀ni. Bí ó rọrẹ̀. Àìsọ̀sọ̀rọ̀ Ọmọ ń gbé ọmọ ń gbé bá mú jáde mú jáde rí àtàwọn èèyàn ọdún. Àmọ́ tọ́ ọba ní ilé tọba ti bí lọ rí mọ́lẹ̀. Ìmọ́lẹ̀. Ilé ayà alùkùnrin tọ́wà ń bẹ̀ láti lọ rí mọ́lẹ̀. Hmm. Kí kì bá ṣe bẹ́ àbá pé kọ́ tọ̀ sí lórí. Hmm. Ṣùgbọ́n tó ráyà alùkùnrin tó mọ́ ń Bíọ́lá ilé gíìtì ló gbogbo gíìtì bàbá ha fún ìyẹn tẹ́gbé ìrántí bàbá wa tó kú àti bẹ́ẹ̀dẹ̀ àti gíní kan máa gbà. Ọgbà ọgbà kí ni ogbò sí? Kí ló fà á tàbí sọ́dá yìí? Ọmọ ẹni ń bẹ̀ tí wọ́n kọ kó tó wà tó rẹ̀ wá kẹ́ àti bẹ̀. Àti sọ́dá yìí Dáadáa ya ìlú. Àyá أروبيل سجدة سجدة بابيل سجدة بابيل أروبيل أروبابيل سجدة بيل سجدة بابيل ìdánilẹ́gbọ́n bẹ wọ́n ń pè ní alghayatu maksuda. alghayatu maksuda. ọ tó pé alimaksuda tó kúbúra kẹ́rà ọ̀pọ̀ katọ́nì. ọ̀pọ̀ ìsọ́nà bọ̀rọ̀ bá ta ìdẹ́ rẹ̀ jóná. ìdẹ́

لما في جمع اللهم يا فطعم يا إيلو يا تطاط يا إيلو ويا مسك يا إيلو يا كشف يا إيلو يا كشف يا إيلو يا رطف يا إيلو يا رطف يا إيلو يا دمدم يا إيلو يا دمدم يا إيلو يا كعك يا إيلو يا كعك يا إيلو يا ملك يا إيلو يا ألو أتورو أتورو يا إيلو سمع سمع بيه يا إيلو أبي بيه يا ayélu lígẹ̀ẹ́sì ayélu Ya saba ya ilu. Ya saba ya ilu. Ya saba ya ilu. Ya ajaba ya ilu. Ya ajaba ya ilu. Ajibu ya rọ́pọ̀ ya ilu. Ajibu ya rọ́pọ̀ ya ilu. Láwọ́lá wà lákùnwọ́ta ilá bìlá. Ọ̀rẹ́ ìdáríláwọ́lá wà lákùnwọ́ta ilá bìlá. Ilá bìlá ìkíni jìnbà. Ìbílá bìlá ìkàkà ilá bìrọ́kọ̀ ya ilu. Ilá bìrọ́kọ̀ ya ilu súra kan ẹni tẹ́ ń kí ẹ jẹ́nà tí ó lọ ẹ̀ẹ́dọ̀ sọ́nà pátápátá ìkànnì súra albúrúdà Olóòrùn, a mẹ́rin kúrò ìdí ọ̀rẹ́. Ìdí ìsàlàmí, tàbí mọ̀ àjàrà rẹ̀ mú kí àti ìbí dámi. Ẹ̀ẹ́ wọ́n tó bí àdúrà, ṣùgbọ́n wọ́n tó jẹ nǹkan àdúrà. Hmm. Àwọn ikán bẹ́ẹ̀ mẹ́ kí ibi gbogbo ẹ̀ lórí rẹ̀ ọ̀dá lóòrùn ọ̀rọ̀ ṣùgbọ́n èyàn mìíràn ló wá fẹ́ rántí sí àìdáwà mẹ́ sáàrùn lọ rà ṣùgbọ́n kejìlá ìmọ́ka èyàn mìíràn yóò lẹ́ni sọ fún kejìlá ìmọ́ka ọ̀ sọ fún kejìlá ìmọ́ka Nígbàtí ìṣẹ́gbógúnlá táà bá káà níwà lè jẹ́ ní. Àbí, ó dá lè dọ́wà. Ọ̀run náà káà ń bẹ̀, ọ̀rọ̀ lè kan náà tọ́bára. Àà hmm. ah, bàbá rèé, àwọn ìlànà bá ń sọ àlẹ́ Ẹ̀rùn bí ẹjọ́ sẹ́lúpa ọmọdé wà lórí ìjú pọ̀ ìdátàlájá gbogbo Ìgbàwọn hmm. yẹn ti sọ́dọ̀ ẹgbọ́ nínú àjọ́ àṣìṣe, ẹ̀nà ni gúlò nǹkan wọlẹ̀ àhánkà kọkù. Aláwù yá só ọgbọ́n kan, tó gbé agbọ́n. Àhánkà kọkù, aláwù yá só ẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ gbínú ẹ̀bọ̀ ìjọba lé nìyẹn ọ̀fẹ́ sí ẹnìkan ní ìpẹ̀rẹ̀ tí ó sí tí ò ní mẹ́ta lè àwọn sàtàkù lọ ọgbẹ́ àwọn ọlọ́pàá mo ti ní àhámù àmú ìbànújẹ́ àrú ẹ̀ẹ́ni ṣàkọ́ àrú ṣàkọ́ ṣàkọ́ ìtumọ̀ rẹ̀ ọ̀gá ṣàkátù ìṣẹ̀sìn lárúbáwà tọ́ kálá ọgbọ́ ọgbọ́ ọ̀yẹ́ ní pínlẹ̀ ajá gbọ́mọ ọlọ́wọ́ ọgbọ́mọ ọlọ́wọ́ yẹnyẹ yẹ́sù ilẹ̀ òrínú kí mọ́wà yẹ́sù ni yẹ́sù ọmọ tó dì yẹn kìí kí kìí lè fi Yorùbá kìí sí ìlà ìgbàlá a òṣèré kan ní jẹba, ìjàmú kan ní jẹba, ó pa ìjẹ̀rún kò dáadáa. Gbogbo nǹkan tí àlejànú máa ń gbé kọ wọn kìí sábà àkàràmbà nínú ọjọ́ ń jẹ́ bóyá ìjàmú kan ní jẹ́ àhámsà fáfò àláwọ̀. Ó lè dá sí pé ìkan jẹ́ àhám, ìkéde ń jẹ́ ìkẹta ń jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin jẹ́ Ọwọ́ agbúrẹ́ rẹ̀ nípa kòkòrò rẹ̀ láàrẹ̀ àhámúsá kákò ààrà òyà sọ àhámúsá kákò ààrà. Àwọn ọ̀dọ̀ wá bẹ̀ pé ọdún Àwọn ọ̀dọ̀ wà Ìdí yìí. Oyún bá Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àìsànpọ̀ ẹ̀kọ́ tó ń lẹ láwùjọ yìí. Òun náà ni àṣàṣí. Àṣàṣí. A ní pè ní idán. Ìjọba hmm. ní idán kò ní Àwọn ṣúṣù gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ ti rí, tí wọ́n bá bílé ìrìnlẹ̀ kí ní iṣẹ́ rẹ̀ tó bá ní gálà tó lọ rẹ̀. Orúkọ rẹ̀ sáàfẹ́rù. Sáàfẹ́rù ni alásàtí òkúta. Gbogbo ọmọ ẹ̀ṣẹ̀ pọ̀.

lóbi jẹ́ sí pé àwọn ilé ẹ̀kọ́ náà ń bẹ́ jẹ́ sí wọ́n kọ́ wọn ilẹ̀ wọ́n kọ́ ilé ní àṣàṣì ara wọn dáwọn mọ́ sí yàrá bóyá náà gbogbo àdúgbò wọn àwọn ilé gbogbo àwọn ẹranko tọ́lọ ń dá tó fún lójú fún ọmọ rí lọ́rùn alágbà ìlẹ̀sà ayẹwà káàkiri alágbà ìlẹ̀sà àtẹ̀kọ́kọ́ àwọn ìmáàmù ẹ̀rẹ́ jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ náà pọ̀ Báwo jẹ̀bí láwọn ìrìnjú gbọ́ lórí ọ̀sán ọjọ́ ẹlùmí ìjọba ní ayé ẹ̀rọ sí láwọn ìlọ. Dábà ń bẹ́ ọkọ̀ jábẹ́. Ọ̀jẹ́dẹ̀ yóò fúrí ìjọ àbá mi lọ. Bẹ́ẹ̀ni. Èyí ní bá bẹ́ sí láwọn ìlú, wọ́n ń wé ń gbèrè mẹ́láwẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n fi mọ̀gẹ́lẹ́ kìí bọ́ lẹ́. Àwọn adé ìjà mẹ́láwẹ̀. Wọ́n ń wé ń wé ọdún ìwé àti ọmọ ọdún àti àjàmọ́ ẹjẹ́ bọ́n bí ẹnu tó wá rẹ̀ rọ́bá bẹ́ lálùwàrá ọ̀pọ̀lọpọ̀ ohun ìbábà tí ní àlùwàrá ìjọba ti láti lára yóò rà sọ kalẹ̀ ní ìjọba ti láti rárá gbé sí ọdún àgbórí tó ń bí mọ́ nínú yàrá ìrìn kò sí tó gbàgbàgbà nínú ẹ̀lẹ́ ni ọlọ́run bá sára nínú sọ́rọ̀tù bákọ́rọ̀ àwọn ọ̀nà tàbára sọ́rọ̀ ìrìnàmù wà láti ìgbẹ̀sẹ̀ àpò iná tàbárò wọ́n máa tàbára sọ́rọ̀ ìrìnàmù wà láti ìgbẹ̀sẹ̀ àpò iná tàbárò Àwọn ọ̀nà táwọn èèyàn tó ń gba ṣẹbẹ̀ láyé òde òní, olóòrin ká máa pa nǹkan, ká gbé nǹkan lọ́rùn. ẹni tí kìí sojú wa àpẹ̀júwò kan ní màá kọ̀ọ̀kan wa ẹni bá ti kúrò mẹ́ ẹ̀rọ mẹ́rin ìdáwọn ti nínú Islam wọ́n bá tí àlùkọ̀ hàn wọ́n àwọn àwọn ẹran sí kò hàn lára ẹgbẹ́ kí hàn àbí bá àfa wọ́n bá kò hàn Àgbò funfun ní àjẹ́ kàn yí pé tí ọ̀rọ̀ bá pa àgbò lọ́nà akékòrò rí. Kòrò rí yíò fàkírí ni. Lọ́fẹ́ jẹ́ ni. Àwọn ẹni wọ́n bá ń sáwọn ṣẹgbẹ́gbẹ́ lọ́gbẹ́ ọ̀gá pé ọ̀rẹ́ rí mú jẹ inú ilẹ̀ tó gbẹ́rán ẹ̀kì pẹ̀rẹ̀ ẹ̀pọ̀ ni ọ̀. Àwọn ilé ẹ̀kọ́ mi lẹ́nu ṣe bá wọn, ló máa lọ tàbí àdún, ó kò kọ̀ ẹ̀ ló ti bẹ̀rẹ̀ lẹ́nu. pé Ẹgbọ́n nǹkan ìlẹ́yìn lọ́dá àwọn ẹ̀sìn wọ́n fi Àti wọ́n ń fi ẹ̀sìn gan-an wọ́n fi ń ṣe àwàdà. Ṣẹ́jú Tẹ́lá, ọlọ́run bá bọ́ pé wọ́n rà ń sàájà ọmọ lára pé wọ́n ní ìrìnà máa kó ní ìrìnà máa náà kò rúgbò wọn lára. قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم. If you have a fear, yeah, yeah.

yoruba ọbíjú ẹ̀yẹ, ẹlẹ́jọ́ ìgbàsàtẹ́rẹ́. Tọ́ bá ti gbé ẹ̀rẹ́ lónìí ìgbàsàtẹ́rẹ́, ó gbọ́sùn. Ó gbọ́sùn ọlọ́run. Ah, olóògbọ̀n yẹ Ọba ti lè rúdà ní ojúbẹ̀sìn sí ẹyẹ, ẹgbẹ́ ẹ̀rùn ìgbà yìí, ààrẹ ìsìn. Bọ́lá rẹ̀ ṣòkòtò tó ẹ̀yẹ ọmọ ṣòkòtò tó tó tó. Ọwọ́ pé ń tóhun wílẹ̀ rẹ̀ fún pé àìrẹ́bì oníṣòkòtò. Èyí tó bá ti jẹ ẹ̀sìn, àádákẹ́mẹ̀ ni mẹ́jì línú. Mẹ́jì línú. Bọ́ọ̀ bá fẹ́nu kàn, ọ Nígbà ni, wọ́n máa bí ọmọ ilé kí ó sí ẹ̀yẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹni tó ti ẹ̀yẹ́, ọ̀fẹ̀sì tó yẹ̀yẹ́. Ọ̀fẹ̀sì tó yẹ̀yẹ́ nù. Ẹ̀ẹ́ ẹ̀hún bí ọmọ ya sí. Ọmọ pé ọmọ ya sí tó wí ní Kọ̀ránì tó fi ti yẹ̀yẹ́. Àpapọ̀ ni wọ́n rí olú àpapọ̀. Ọmọ tó ti yẹ̀yẹ́, ó tó fi àlùkọ̀ránì ti yẹ̀yẹ́ mọ́ra. Ọmọ lára gbogbo àwọn àpẹẹrẹ yìí, agbọ́dọ̀ jìnà sí. Nínú ẹ̀rọ ni káwọn èèyàn omi súnmọ́ náà, generally, ọ̀dọ̀ ti yẹ̀yẹ́ bẹ́ẹ̀ àwọn sórílẹ̀ ni wọ́n tó gbé ọdọ́gbé tàà bá ti lè sọ bá ní àdídàtà sí ẹ̀yẹ́ náà dákanáà tí ó kọ̀ ní ìtàwàdà sáájú alálùbáríkà sáájú alẹ́gìnì alálùbáríkà sẹ́yìn ọmọ nígbàdàn ayẹ́ wíkẹ́ gbọ́ Wájú alálùbárígbà, ní Aliamudu. Gbogbo eléyìí, àwọn àpẹẹrẹ kúkúrù ọ̀rọ̀kọ́lá wà fún mẹ́. Nínú àtọ́yílẹ̀ ẹlẹ́rìn náà mẹ́. Ọlọ́pàá ti kéré ìpínlẹ̀ ìdáàrí àtàwọ̀ ọmọ ẹ̀wọ́rẹ̀ rẹ̀ yìí jù ní ọ̀nà ilé ìwọ̀n èèyàn sọkún sí ọ̀pàdà rẹ̀ jẹ́ ẹ̀rẹ́ ìrẹ́rùn-ún lágbígbà lọ́wọ́ Bẹ́ẹ̀ mm-hmm. Gbogbo àwọn nǹkan àwọn yìí, àbọ́dọ̀ jẹ́nà sí orí ẹ̀sìn. Máa ń tún àwọn màdáwáhẹ́rù ṣírkì. Ẹ̀rọ náà ni àṣírkì bìlìbìlì. Àwọn èèyàn ń tẹ́kọ̀ọ́ pẹ̀lú ká gbé àníyàn ìjọgbó ṣe máa lọ sallallahu alaihi wasallam. Ọmọ ẹgbẹ́ àwọn ènìyàn kí ya Rasulullah. Ya Rasulullah. Àmẹ́bì kan ní ọ̀pẹ́. Àwọn ẹ̀kan bá níbẹ̀ Wọ́n tàbí ti ẹrú ìjẹrú sọ́dọ̀ ànábì, a kò gbọ́dọ̀ ìjẹrú fẹ́ nìkankan àyàfọ́ dání àlọ́. Ìyẹn ló bí àfáà lálẹ́ burúkú àti ní ànábì máa gbogbo nǹkan náà Gbọ́dá ẹ lọ́mọ̀ ìjọ tó jáde bẹ́ẹ̀ ni ṣùgbọ́n jùmọ̀ ẹ̀. Orí yá akẹ́wà mẹ́lẹ̀ سوى بعيد عدو العاجز العميم فإن من جودك الدنيا وضرتها فإن من جودك الدنيا وضرتها فإن من جودك الدنيا وضرتها من علومك علم اللوح والقلم ومن علومك علم اللوح والقلم ẹgbẹ́wọ̀n ìlẹ́bìlẹ̀ ahụ a ahụ máa ahụ pé ahụ. الكهان والعرافين وتصديقهم الكهان والعرافين وتصديقهم لا باع ويجنوب يسوء àdúrú bí àwọn mílíọ̀n sọ pé aláàrin òun bí transit láàrin kúrò àdìsọ́ àwọn mílíọ̀n àwọn òbí transit ọdún méjèèjì gbọ́dá náà àdúgbẹ́gbẹ́ bí transit wọ́n ní kúfúrú ní pé ṣúrúkù sínú ṣúrúkù gbogbo ṣúrúkù ní kúfúrú kìí ṣe gbogbo kúfúrú ní ṣúrúkù lọ́kọ́ bá dúró ṣúrúkù báyìí káàdùrú ló kọ̀ ẹ̀rẹ́ àbákan ọwọ́ lè jẹ́ káàfírù lọ́nà míì tí kìí jẹ́ ṣúrúkù lójú káàfírù ẹnikẹ́ni tó bá lọ bá àwọn èèyàn mi wò ó ti jáde òkè أنا ذلك يقول السلام من حتى كاهنا فصدقه بما يقول كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم منهم àwọn àtàbíbọ́ ẹ̀rẹ́rẹ́ lógún àwọn àwọn òjò gbogbo ayé lọ́mọ ìyàwó àti owó ẹ̀ àwọn bàbá àgbàkan mẹ́rin wọ́n wúyẹn Wọ́n tàwọn ní sí kò àárín gara ẹ̀kọ́ rìn làwọn ohun ìjà. Wọ́n fẹ́ sọ fún ìwé tẹ̀sì lòun ní ṣéjú lọ́gbọ́. Kò àárín làwọn ohun. Àárín fún wọn tàbí àbákanáà. Gbogbo àwọn ìkan wọ̀nyí ẹgbẹ́ wá já Nínú àwọn ẹgbẹ́ tó ń bẹ lárúgbẹ yìí lábùkú bá wọn ní ọlẹ́ ni lẹ́bùsọ̀ àìkọ̀ ní ọ̀pọ̀ ìwọ̀n tàbí Ká máa sọ nǹkan kọ́. Nǹkan rọ̀. Kájú pákó, kájú sílé, ẹ̀jẹ̀ ní orí ẹ̀mgbẹ̀rẹ̀. Àṣokọ́, àṣorọ̀, àṣorọ̀ orílẹ̀ òkùnkùnrẹ́ àgbẹ̀kọ́ ìgbálẹ̀ hmm. àgbẹ̀rú Ìjẹ́ hmm. mọ́lé hmm. ẹ̀wọ́n lọ́wọ́ ẹ̀mọ́ ọ̀rọ̀ ọ̀gbà orí ìgbà. Ọdí paró ní àpò àtàwọn ní orí rẹ̀, iná rí tí ò lè jẹ́ pé ọlá ìmọ́ ọlọ́run ọba àgbà náà ló ṣe lọ́dẹ̀. Ìgbò oúnjẹ bá ti wọ̀, ọlọ́run ẹ̀rẹ́ ìgbàláwọ̀ ìgbàláwọ̀ ìṣẹ̀lẹ̀ aláyọ̀ ìṣẹ̀lẹ̀ àlàáfíà ọ̀. Mo rò pé wọ́n sọ fún ẹlẹ́ẹ̀kan wípé àwọn àtìlá oríṣi, wọ́n wá dára láwùjọ ẹnu bí jẹ́ mélòó kan sẹ́yìn. Ṣé ti mọ àwọn àtìlá orí ẹ̀yìn jàmbá? Hmm. Ẹ̀pà àtìlá àwọn tó rí lórí ṣẹ́ hmm. àwọn ni mọ̀fẹ́ tàbí kankan jáde fún inú mẹ̀jọ́lìtì ilé tí ń lọ láti gbóyìn ló fún ìdámẹ́nà ọ̀nà aláwọ̀ àlàm ní mo ṣe rí sí ní ẹ̀láwùjọ dáwà èyí tó bí nìkan ẹwọ̀ yàtọ̀ pé nìkan mọ̀ ń búrà gbogbo ilẹ̀ Yorùbá bó ṣe kọ̀ hmm. nínú wọ́n ní kọ́rọ̀ pa ẹlẹ́gbọ́n mẹ́ àmá kókò nínú lóòrùn

Adámà àwọn ilé mi. bí àwọn bàbá bàbá lè rí nígbà náà pé ìgbálẹ̀ tí èyí tó mọ́ kí ni ìwẹ̀. À kì í sí ìyẹn o. Ìgbọ́n pé kì í sí. Wọ́n tó lè bá gbé lọ́kàn wọlé wọ́ọ́rọ́ yóò sì wọ́n àga yóò sì gòkè yóò sì rí ìgbálẹ̀ yẹn kọ́lẹ̀. Yọ́ ọmọ gẹ́gẹ́ ni. Yọ́ máa gbálẹ̀ lọ ní bí i ẹgbẹ́ ẹ̀fẹ́ ẹgbẹ́ ló gbí ọgbọ̀n. Wọ́n ní bẹ́ẹ̀ ti máa ṣe. Ẹ̀yìn jẹ́ ṣùgbáyọ̀ mọ̀lẹ́ yìí ládùgbò yìí nígbà tí wọ́n wá ń ta wọlé yìí, èyí ni wọ́n gbálẹ̀. Wọ́n kó lé náyẹ́ yẹ́. Èyí ni wọ́n gbálẹ̀. Lọ́tọ̀ ìṣọ̀gbọ́lẹ̀ máa fẹ́ tó kú àsókọ́ àbáwọlé rẹ̀. Gbogbo ẹ̀wà pápátá 90% yẹ̀ torí olè náà ní olè ní ẹ̀yìn ọ̀rọ̀ ìjọ rẹ̀. Wọ́n wọ́n wọlé, ẹlùmí wọ́n yóò sílẹ̀ bá wọn ni wọ́n ti wọlé tó yóò tó sí fún. Wọ́n ni ń sẹ́kẹ̀ kàrádà. Àdáwọn. Rádà, ìṣẹ́ gbé dẹ́nà náà, wọ́n ti wọlé. Náà. Pẹ̀lú wípé àwọn pẹ̀lú wọ́n gbẹ̀lẹ̀ síṣẹ́ yẹn, ọwà, kìí fi gbòòsì mùsùlùmí ló bá ṣe jẹ́ ní bọ́bá ṣe lọ́pàá jẹ máa ní ẹ̀wọ̀n ọmọ pé lọ́dí lókòó lẹ́wọ́n gẹ́gẹ́ sí ẹ̀rọ fún báyìí ẹ̀wọ́n kà sí òsì tó mú yìí lórí bẹ́ẹ̀rọ yìí àwọn tẹ́ ṣe sí ẹ̀rọ lórí wà yìí lẹ́wọ̀n yìí ẹ̀rọ máa wọ̀ lórí wájà ó sì máa ń jí ọ̀fẹ́ ó fẹ́ sínú

Iná ní ọ̀dọ̀ pé ọ̀rọ̀ iná yìí ọ̀rọ̀ iná ìlẹ́sẹ̀ ìjọba bá wọn ọ̀rọ̀. Lọ́lẹ̀ tó jẹ́ ọ̀kadà bá yẹmọ̀. Wọ́n máa sàn, omi wọ́n máa jà sí lẹ́nu, ẹ̀wọ́n máa rí iná tó iná tó kéré. Iná jáde lẹ́nu. Jáde sẹ́wọ̀n. Iná jáde sí lẹ́nu. Na wọ́n ń gbé mi. Wọ́n ń gbé ọgbà iná. Iná ń gbé iná. Àwọn àmà àpàdé olóyè. Nǹkan tó ní sẹ́wọ̀n. Láwọn àtùmọ̀ ẹni tí wọ́n bá sára dàdádà ọ̀bá hàn ẹsẹ̀ fún pé ó bá wọ́n pè lóòótọ́ òun ní lára kọ́ wá síwájú mẹ́rin ẹ bá mú àdá tó mú màá rú tí màá rú wọ́n mọ̀ wípé àdàbẹ́sùn lára ọ̀bọ̀ sí lára ó dà ẹmọ́ bẹ̀ lásán àdá sí lágbàdà jọ ọ̀bẹ̀ lásán ló bá dé sí láìsí láyà ẹjọ́ kì yé yé yẹ́ sáré fọ́rẹ́ Mọ́wàá torí jẹ́rí àdáwọn ẹnìkan, irú ẹyẹ lẹ́yẹ wọ́tọ̀, ẹni tó sáládà kìí ṣe ní ọlọ́. Ẹni tí wọ́n sáládà náà ní tó gbẹ́mì lé bọ́lá nǹkan tí ìfẹ́ ọlọ́wọ̀ bá náà. Àmọ́ ò, Àwọn èèyàn wa máa wá lọ wọlé ta wípé kìlòlò, kìlòlò, bára náà ó lò, bára náà ó sí, lọ́mọ kò sẹ́ni kankan tí ó fi ṣe ṣẹ̀kọ̀ tí ò lè ṣẹ̀kọ̀ Ànábì Sulaiman lọ́lọ́wọ́ bá sọ̀tà rẹ̀ pé wà máa kàfàrà Sulaiman. Wà máa kàfàrà Sulaiman wà láti ìrìnà ṣáyà bí iná kàfàrú. Kí ni wọ́n máa ń ṣe? Yóò وما أنزل على الملكين بابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة ولا تكفر فلا تكفر فلا تكفر فوق جن أبي كبروا فبما نقوم oúnjẹ tòtò rí òun méjìlìkì ò lè bá wọn rìn ẹni tí ó ṣe sísìn kò lè bá rahman rìn wọn lọ mọ̀ pé ìtẹ́lágbára tó sísìn yẹn lọ ọmọ ibẹ̀ lọ́dọ̀ àwọn rahman kí ni nǹkan náà òun tí ànábì kọ wa Ìjọba ilé ìgbàgbà, oúnjẹ lọ́dẹ̀ ṣẹlẹ̀ padà, ẹlọ́mọdé ọ̀wá náà. Àmín. wọ́n bá ní wọ́n ti ní ọmọ tó gbára tẹ́lẹ̀ ẹjọ́ ń fẹ́ látà sọmọ fún ojú ẹ̀rí ojú ẹ̀rí gẹ́gẹ́ orí orí ibi jáde sáńgá àwọn kí ni ẹgbẹ́ ọmọ ṣùgbọ́n ló sì kánà bí kọwà sọmọlọ́wọ́ àmì ọ̀ka àmì ọ̀rọ̀sùn tí ó ẹ̀ṣẹ̀lẹ̀ ládùúgbò wọn. Wọ́n máa lọ bẹ́ẹ̀ ẹran ọ̀rẹ́ ilé kọ̀ọ̀kan lẹ́wọ̀. Inú ìrún sì wà nínú àwọn ilé tí wọ́n tọ́jú lẹ́bùtú sùn. Ìlú tó gbọ́ báyìí. Ìlú nǹkan rẹ̀ sí pé, ah, báyìí náà ni a máa rà. Ìlú rẹ̀ ò jẹ́ ẹ̀ẹ̀kan kọ́mọ́ <laughs> Ṣùgbọ́n bẹ̀rẹ̀ sí kà, àwọn ọmọ náà rọ́ sí olóògbé, àwọn ará ilé ìdílé ẹ̀yẹ ilé ẹ̀ká ń bọ́ bá ká bọ́ rọ̀ sí. Ó mẹ́ta ń bọ̀, wọ́n ń mú, wọ́n rọ̀ pé òkè bá yẹ ilé kọ̀ọ̀kan, àwọn ọgbà àbáyá òfin ẹ̀. Olúwọ̀nlá, olúwọ̀nlá, olúwọ̀nlá kò sẹ́rọ̀. Olúkú ní kàjọ́ kan lọ, gbogbo ńlá kan bá gbé. Ọwọ́ sọ́ṣẹ́ gègé, àjẹ́kùn. Ó ní bí wọ́n ti padà nù ọmọ ya ni tó bá ti bẹ́ẹ̀ ṣẹlẹ̀ báwọn kàbára ló ṣe kà á ó ṣe sọ̀kalẹ̀ náà lọ́kọ̀ àn. wọ́n ka ìkàkùn kà. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنين. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. آمن بالله وملائكته وكتبه ورسله كل آمن بالله وملائكته وكتبه ورسله ọ̀káyà méjèèjì ló sì ká ìpẹ̀tùmùt ọ̀ká pẹ̀lú ẹ̀rọ ọ̀ká pẹ̀lú tí ó fi kan bá ìtumá rẹ lọ ẹ̀rẹ̀ ìwọ̀kọ́ kìí fi ilé rẹ̀ káyà rẹ̀ ilé Wọ́n ah. ah, bá ti rò Àwọn tó lò mọ́ sọ́kọ̀. Tí wọ́n gbà ní ìbájá fún ara rẹ̀, ó tó sùn lálálẹ́ ní orú rẹ̀ ẹgbẹ̀ òkè. Sọmọ̀ fún ọmọ jọ́jọ́ wà. Ọwọ́ jẹ́ sí kó ẹgbẹ́ òkè nọmọ wá. Tó lè sí ìmọ̀. Ìkọ́ àwọn ọmọ sí gẹ̀rẹ̀ ẹjọ́ ìṣẹ̀lẹ̀ àbá. Mọ́lẹ̀ ìkọ́ta ọjọ́ ẹlẹ́gbẹ́ ọgbọ́ ò. Ìyá ọmọ ọrọ̀ àkíní ẹwà. Kò sí kankan àmọ́ náà lọ́gà gbogbo ẹ̀. Àwọn afẹ́rẹ́ ní èdè Yorùbá. Tó jẹ́ ọjà ní gbogbo ọdún bíi 15. Ní èdè Yorùbá, orúkọ Yorùbá, àsánà Yorùbá, kí ni kò tó ní ìrìnàjò ọlọ́run.

wọ́n ní bá a bá ń yá láà parí ẹ̀ ká máa ní kí ni ẹgbọ́n ni àbí ìjẹ́kọ́ ẹgbọ́n ni orí méjì jọmọ́ orí méjì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àwọn èèyàn máa sọ pé ẹ̀yin ìyá mi ẹ̀yin ìyá mi wọ́n máa pè ẹ̀yin ìyá mi ẹ̀yìn àgbà ẹlẹ́gẹ̀rin àbẹ́lẹ́gàrún ilé ìdí Yorùbá lẹ́gbẹ̀gbẹ̀ ẹ̀kọ́ lẹ́rìn náà olúwọmí èyí tó gíní tí ó dámọ́ ìrìn orí àmọ́ ẹgbà nǹkan ọjọ́ ayọ́ ẹ̀rọ ìrẹ́rìn kòkòrò wà ń bẹ̀rẹ̀ orí orí àdìgbé agbára fún nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ọlọ́run yọmí lánàá wí olúwa yọmí ọba mi yọmí ló máa sọ wípé orí yọmí orí ẹ̀ náà ni orísun mi bá rí àdúgbò pọ̀ bá ti jẹ́ báwọn orísun mi bá rí ẹ̀ẹ́dẹ́gbà náà ni orísun mi bá rí a máa sọ

Ìbálẹ́jọ̀ òun náà lọ́wọ́ bá. Ẹlẹ́ẹ̀kẹ́jọ́ ọlá amámi. Ọmọ mi náà ló fún ní nǹkan. Ọlá amámi bàbá ọlá ìyá. Èmi ń náà ẹ̀bọ̀ náà ni òun. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọlá ọlá ọlá táwọn èèyàn máa ń wí. Ní àwọn ẹlẹ́ẹ̀kẹwàá, ní àwọn gbólóhùn Yorùbá tó lẹ́tẹ̀kọ̀ náà ni orí mi gbà mí. Orí mi gbà mí ló tún wá fọwọ́ mórí ẹ̀mọ̀ pé ó ti sọ pé orí ẹni ọjà òun ẹbọ ni ó kájínà sí nínú ẹ̀rẹ́ ìkọkànlá olórí àwọn èèyàn fọ́sọ̀ pé mọ̀fẹ́ràn ànábì mọ̀fẹ́ràn ọlá ànábì ọlá gíní ọlá ànábì ọkọ̀ dára lé rẹ̀ ẹlùmí sọ́ọ̀fẹ́ kọ́mpìnì ẹ̀gá ọlá ànábì ọlá ànábì kìnnìkan comprehensive kìnnìkan hmm. ọlá ọlọ́run ni gbogbo ẹ̀

Ilé ẹgbẹ́ lórí ọjọ́ ni, ilé àyọ́gbà ìjà lórí kí a má lè pàmù ìjà, ọ̀lá ni ẹgbọ́n náà. Ṣé irú ẹgbẹ́ lè sọ fún ilé ẹgbọ́n? Oúnjẹ ń gbọ́ fúnra. Ọgbọ́. Ilé àyọ́gbà ìjà ẹ̀yìn ìyọ́ ń gbọ́ òde ní ọ̀rẹ̀ padà. Àbí? Gbogbo ọmọ ìṣàásọ pé kẹ́rin kan mọ́ lè yí nǹkan gbogbo àwọn nǹkan yìí? Ẹgbọ́n ni Ẹ̀bá ṣàkíyèsí gbogbo èmi àyájọ́ ilẹ̀ ẹ máa bá ẹbọ níbẹ̀ o ẹ lẹ́gbàá kí èsì gbogbo nínú ìjà ńlá ẹ máa bá mìíràn ẹ̀rọ ẹbọ níbẹ̀ abẹ́lẹ̀kùn sọ́ra fún ewu ewu ewu nílẹ̀ Yorùbá ewu kíké àwọn ẹ̀rọ abọ́ ńlá ṣùgbọ́n kò ní tó ìlú ní ọkọ̀ àyájọ́ àtìjálá ewu lẹ́gbàá mẹ́wìí wá yẹ̀wò dáadáa Ìjọba kan ìwọ̀n kí wò dáadáa, kọ́bọ̀tẹ̀ fi bí ẹ̀bẹ̀ ló ti gíní. Ìwọ̀n àwọn nǹkan tí ó wà ní ìwọ̀n dáwà ìtàlẹ̀ kàtí ẹbọ tó fi jẹ́ fi gbé orúhùn ẹbọ náà ni. Òun náà ni àwọn sàárè kan lọ́wọ́ ní Lúkùrọ̀. Wọ́n ń sìn lẹ́yìn Ìbàdàn orúkọ orípa ẹ̀kọ́ ní ìlú Ìbàdàn abẹ́lẹ̀jìnà mọ́jẹ́ bẹ́ẹ̀ jẹ́ o orú gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń ṣe níbẹ̀ kí ni àwọn ìbàlẹ̀ ìkan náà wọ́n ní ń bẹ̀rẹ̀ adégbà yìí ní ọ̀lọ́kọ̀ ọ̀dánìkan gbọ́ngbẹ̀ náà tẹ́ máa ń sùn lónìí abẹ́lẹ̀jìnà sáwọn kan wọ̀nyí sálẹ̀bà mọ̀ ní bọ́gbù níbi ìlànà ọba ẹlẹ́ẹ̀kẹ́rìnlá òun náà ní kìnnìkan wà tó gbajúgbajà Mo bá sọ ní ṣe àwọn èèyàn wà surprise gan. Bẹ́ẹ̀sì mọ̀ pítà ọba ti ṣe ọ̀rọ̀ náà ti ṣe ọgbọ́n mọ̀. Kí ni ìgbọ́n náà? Ọ̀rọ̀ ní báyìí. Ẹyẹ ti lẹ́gẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ tó lórí rárá. Àbá àwọn àgbè. Ọmọ ni tóbi ọ̀rọ̀ sọ̀nà pé Jọ́nà ti ṣe báyìí wọ́n ṣe bí á tì mí. Láfíkà lọ tàbí pàdé pẹ̀lú ẹ̀dú lọ́mà ó yẹ́kọ́. Ní mo ṣe ríkà, tafsir ibn Ashur, at-tahrir wa at-tanwir. Pàdé ń ṣe tafsir àáyà tó ọ̀nà sọ́tún máa ń dà. Ó mú ti sọ̀rọ̀ àdádọ́ àyíṣà, àyíṣà àti wàṣà. Bọ́wá nínú àwọn tí ń bọ̀, táwọn Kìrìsìtẹ́nì ayé àná tí wọ́n máa ń lò láti gbé sí ìgbé àmì Kristi. Èyí náà kan sí Wọ́n sọ pé mẹ́ta lọ́kàn, mẹ́tẹ̀ẹ̀ta yìí ni Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n ènìyàn méjì lè ẹ̀ máa sáàmà ló jẹ́ sí pé ẹni tó establish ẹ̀ ní Nàìjíríà nígbà ìtọ́ta tó gbàjà pẹ̀lú ẹ̀ tó lọ́wọ́ wọn ẹni tó sì ń gọ́ kí ni wọ́n pín mùsùlùmí wọ́n ni ẹni tó báyìí lásán ẹ̀sùn sọ pé mẹ́ta ni olúwa sọ bẹ́ẹ̀ Ilé ìlú àwọn current example náà. Aláàkẹ́ ẹ̀dógún àbíkápẹ́ 16 ẹrù gbajúgbajà ní Ìbàdàn bíbá iná ti ọ̀dọ̀ ọwà nísàlẹ̀ lọ́gbọ̀n ẹ̀rù náà lè ká máa lẹ fọ́tò máa kọmáṣá ká àbí kọmáṣá bọ̀ pàápàá jùlọ fọ́tò Ibrahim Niyas ọ̀pọ̀ nígbàgbà yìí àwọn ọmọ tó wá fà sẹ́yìn àtàrà sẹ́yìn dákẹ́ọ̀kọ̀ ìgbàgbó lọ́mọ ọ̀nà ìtàlá ti bí a ti jẹ́ rẹ̀ owó mítúrá mítúrá ẹ̀rù mẹ́kẹ́lá ti kéré tó ọjọ́ kò dédé jánján lónìí ẹ̀ẹ́sì bàbí bọ́jọ̀ bá mìíràn àti mẹ́ta mẹ́ lọ́lẹ̀ wọn yóò lẹ́lẹ̀ wọn yóò lẹ́lẹ̀ ọkọ̀ tí wọ́n lẹ̀ yẹn ẹlọ́mà pé wọ́n lẹ lásán ò kìí sí ọ̀sọ́ ò bí wọ́n bá lẹ mọ́jọ́ ọ̀sọ́ kìí sáfà àtọrọ ilé ìtọ́lẹ̀ màwọn mọ́jọ́ ẹ̀ kìí sáfà tó lé kí Ṣẹ̀rùn kó lè jẹ́ bàbá yẹn rẹ̀ nígbà yìí wọ́n yà jùlọ kìdìrì láì wọ́n jókòó ní jókòó ẹni tó bẹ́ẹ̀ ṣe bí àwọn sọ pé ẹjẹ́ kí n bẹ́ẹ̀ jagun kì í sọ̀sọ̀ o ibi tí wọ́n ti gbà àwọn lóyè o lóyè wọn dẹ̀kọ́ àdúgbò láti ilẹ̀ máa mọ́tò rẹ̀ ń dẹ́gí ni kò ní láti ẹ̀rẹ́ gbà ọba ti lè ṣe láàrin ẹlẹ́gbọ̀n náà lóbi jẹ́ gbígbé máa Ah, ah, ọba ní méjìlá, àdúgbà ilé adébà ẹ̀yà ń wò. Ṣọba ní rí mọ́tò kìíní mẹ́, àà ah, máa lọ máa lọ máa pa. Èmi ń bọ̀ wà lánàá. Ṣígbú bá pa ọ́ sí bẹ́ẹ̀. Láì ra àyè lọ mọ̀. Wọ́n mọ̀ olóògbé tí wọ́n lọ bẹ́ẹ̀ mọ́tò yẹn á jẹ́ ìjọ ṣẹlẹ̀ tó kù ú bẹ̀. Ṣọ́mà ni. Mọ́tò jẹ́ ilẹ̀ nǹkan jẹ́ ti lájọ ọkà ẹ̀bọ̀ ẹ̀bí lára jẹ́ ilẹ̀ mọ́lá ìgbẹ̀yọ̀ ni díẹ̀ àtòjú tí ó rántí nínú ọpọlọ lójú ọ̀nà ń bẹ̀rẹ̀ náà mọ́ dárí jọ́ àwọn 16 abẹ́lá ọ̀rọ̀ akọ́kọ́ wúlò fún wa ọ̀ ní láti tara wá lẹ̀ kúrò níbi gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí ọjọ́ ìkà mẹ́wàá ṣoṣoṣoṣi alákọ̀ọ́kọ́ àròjọ́ ẹ̀yìn tẹ́ ẹ̀dá ti gbọ́ náà ẹnu títí gbọ́ gbogbo àwọn èèyàn ìjọ́nà bá mọ́ ẹlágbára dé ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ àbúrúkú ní oṣù dáadáa. Àbábẹ́ máa mórí wọ́pọ̀ ní ẹbọ náà lọ́jọ́ fọ́fún ẹ̀. Yóò àjọ ọmọ kà láyé rẹ̀. Lọ́kà gbogbo àwọn kùnbí ta tó kalẹ̀ yóò. Ṣàbọ́ kùnbí lélẹ̀. Kùnbí ni. Wọ́n lè máa ka Kùránì ti máa ka sórí ànábì máa ṣe kàtírà àwọn sálàfù. Ẹlẹ́gbẹ̀ẹ́ تبريز كتب العقائد الصحيحة في المراحل الدراسية. ẹ àfáà tẹ́lẹ̀ lè tó àdókòrò ẹ kúrò àwọn nǹkan báyìí sílé ẹ̀kọ́ yín ẹ̀dá kan. bí àpẹẹrẹ tó lẹ́kṣọ̀ láì lára máa pè fáwọn ọmọ lásìkò tí wọ́n bá ní bíríkì kan ti máa gbọ́ láti kékeré wọn kalẹ̀ ara àwọn ọ̀nà ká lè fi gbàgbé ogun ti nǹkan yìí ẹlẹ́kẹta. نعم اختيار المدرسين المتخصصين في فهم العقيدة السلف وتفهيمها للطلاب.

àbáàdé ọ̀yanjú nù. Òfin ìdí ọkọ̀ ọmọ nínú ẹ̀kọ́ bá. Ó ní ẹ máa mọ́ àwọn àbáà tí ó yú dáadáa. Ó ní ẹ̀nà lẹ́ẹ̀kọ́ ọmọ láti kékeré. Àwọn máa ka àwọn òkúrẹ́ wọn láàmọ́ máa kó ní máa hàtì ní òwò. Wọ́n ní gílébí, wọ́n ní gbogbo nǹkan náà kọ́ jẹ́ àwọn ìṣẹ́ bá dé. Gbogbo wọ́n ní gílé ẹ̀dà ò, wọ́n kọ̀rẹ́ jẹ́, àjọ àrẹ́gbà ni, àárá àtàmù akọrẹ́ jẹ́ tó dàbùkù sẹ́ra àpàdà. Ẹ̀kọ́ àwọn ọmọ orí wọn ẹ̀fọn olólùkọ̀ tẹ́rẹ. A ń tẹ̀kún ẹ̀wọ̀n láti àti orógùn fìlì màtáàjì. Ẹgbẹ́ rẹ̀ ti lẹ́ṣọ̀ wọn lára sí ẹ̀yìn àfáà. Ọ̀rọ̀ ọ̀run lábẹ́rẹ̀ náà máa ń sọ ọ̀rọ̀ ìyàdọ̀ àlá, súnà àdọ̀ àlá, ìkọ̀bílà àti bàdí, kílọ́kàn, ìlọ́kàn ní ọ̀pẹ́ ìwọ̀n kọ̀bílà àti bàdí, ọlọ́run ọ̀gbà àwọn ẹ̀. Ìtọ́lọ̀run tó ní gbà àwọn ẹ̀ tí ò ní gbà àti gbogbo ẹ̀ ní ojú tó tàwọn sí ẹ̀sàn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kútùbà jùmọ̀ lẹ́mọ̀ agbègbè wa yìí lójúbàdàn ilẹ̀ Yorùbá yìí ní ọkà láàrán ìdọ́kà wa àrán ọgbọ̀rọ̀ pẹ̀lú lórí kútùbà láàrin jẹ́jìmẹ̀ lẹ́yìn ní tàǹtà tàwíìdì àti ṣe ọ̀dá ẹgbẹ̀rẹ̀ ọ̀rọ̀ láàrin jẹ́jìmẹ̀ ìgbà àwọn àbátàwíìdì mẹ́ Lọ́wọ́ ìlànà àti kẹrẹ ọ̀rọ̀ wákàtí lórí ọjọ́ àárín tàwíìdì àárín kẹkẹ́ اهتمام الدعاة بتصحيح العقائد والدعوة إلى التوحيد. أيها فاهم أني كاتبيدكم أيها من سلاي توحيد فاهمين. أيها سلاي أقوى أيها وجوان جلوان با أيها كيف Ìzára tó máa báyìí lè ṣẹ́kì ní Bíláàdì ní Islam. Wọ́n ní kí ẹ máa wó gbogbo àwọn tí ń bọ̀ ẹ̀pọ̀ sí onílù Islam. Ilé àwọn ẹni tí mọ́ sọ nìṣù. Síjọba bá ń lágbára láti ṣe. Òjúmọ̀ lọ́nà Ìbàdàn tí ń pẹ̀rẹ̀ ní kìnnìkan gbẹ̀gbẹ̀ dáàbọ̀. Ẹ̀rẹ̀ onírẹ̀ tẹ̀rẹ̀ jẹ́ kí ó gbé gbogbo àwọn arìnrìn ẹ̀yẹ́ rí àwọn ẹ̀mí ẹlẹ́nì tó padà rẹ̀ ẹni ní gbogbo ìdánù tó sí ilé ìṣẹ̀lẹ̀ bí gọ́ọ̀mẹ́ntì kan bá bá fún òbí ní kiri ìtọ́fún bí òun náà bẹ́ẹ̀ tí ò lè hùn mà ní sọ̀rọ̀ sí ilé wọn lẹ́yìn ìjọba tó pa pé yọ akẹ́ni kan àwọn sàárè ìrẹ́ ti lọ́sọ̀ káàkiri àdúgbò táwọn èèyàn ń lẹ́bà tí ló tẹ́ ń ké pè yìí káfọ́ lẹ́gbẹ́ndà lẹ́gbẹ́ àti sàárè alàyè orí lẹ́gbẹ́ndà lò ẹ̀ńdà lẹ́gbẹ́ndà tó gbé bẹ̀ gbogbo máa rí nìkan lọ sì gbé ní níbi sàárè ìgbógun náà lọ́wọ́ nítorí lórí ọ̀pẹ́ ẹ̀rẹ́gbẹ́ ọlọ́pàá ń di sàárè ìrẹ́gbẹ́ ìpàmẹ́lẹ̀ fọ́ ọgbógun náà lọ́wọ́ lọ sí ìgbó ní níbi sàárè ó sùn di sàárè gbogbo àwọn nǹkan yìí ìtúrò jẹ́ kí ẹbọ́ lọ ní gbígbá máa mú gbogbo àwọn tí ẹ̀kọ́ nílẹ̀ gbogbo àwọn àṣà tí wọ́n ti sọ bí nǹkan máa lọ́wọ́ yìí wọ́n bí ẹ̀sìn wọ́n kàn ń pè láṣà kò sí kankan Yorùbá ń bẹ̀ nínú nǹkan ìgbésí ayé wọ́n ò fi sábẹ́ ẹ̀sìn wọn abẹ́ ẹ̀sìn ṣe ìyàwó mẹ́rẹ̀ Yorùbá ó ní Jésù tí wọ́n sọ fún ẹ̀

àwọn olóṣèlú jẹ́ ìdáyé kan búra wọ́n kó fún àwọn gidi dá àwọn nílò ìdáwà tó ti gbogbo ẹ̀rọ Jésù e lẹ́yìn kankan. Mọ́tọ́ ìyẹn, ọlọ́run ló ní ọtọ́ mi lóhùn. Náà Ìgbó ẹ̀lẹ́lẹ́ tọ́jà, ọlọ́run ẹnu ní kò ní kí ọ̀tọ́jà ilé yẹn, tí ọjọ́ bá ti dárúkọ ẹ̀, ẹ̀fọ́ wà láńṣẹ́ látàrẹ́ yìí, ní kọ́ọ̀tù lọ́fẹ́ gbóni lọ tó gbóni pẹ̀lú ọ̀tọ̀ọ̀tọ̀. Mọ̀ dá bọ̀ orílẹ̀-èdè tí wọ́n nìkan ọmọ ilé kù. Mọ̀ ní Adégbà yìí, tí wọ́n nìkan ọmọ ilé gbà. Ẹ̀hẹ́ ṣùgbọ́n kì í lẹ́yìn tí mo ń bá sọ̀rọ̀. Ṣùgbọ́n ká wá dákẹ́, ká fẹnu mọ́lẹ̀, ká má sọ̀rọ̀.

wọ́n ní ọ̀nà tàà lè gbà rẹ̀ ní báwọn àrídọ́lọ́ ti fẹ́ wọn ni ọ̀wọ̀. Ìnà àwọn ẹlẹ́gẹ́jọ́. Nọ́ṣìrò kó tó fi sẹ́lá bí sọ́ọ̀lẹ̀ wà ìsọ́ọ̀lẹ̀ àyílá àìdẹ̀lù kọ̀rọ̀ àbí sí àwọn ẹlẹ́bù sọ́ọ̀lẹ̀ káwọn ẹ̀pin báwọn èèyàn. Ọmọdé kó kan wá ń lù àyè. Wọ́n hà fún gbogbo ẹgbẹ́ mọ́wùlẹ̀ orí ìdíkò dìde lọ́kà yìí ní sàrájú. Káwọn fọ́túrà túrà tó sáǹfà ní tọ́lọ́lá lọ́wọ́ ní orin tó bẹ́ẹ̀ ni òdodo ìṣẹ̀lẹ̀ tó àwọn kan ló fẹ́lẹ̀ ìka ọ̀sọ̀rọ̀ làzímù tó ń gbé ọ̀sọ̀rọ̀ làzímù ilé tó bẹ̀rẹ̀ ẹyẹ ẹ̀ka húrú lọ́bẹ̀rẹ̀ wọ́n gbà tí ọdún tẹ̀ nàìjíríà wọ́n tẹ̀ ń kánò àwọn ilé ẹ̀kọ́ lè jákún àdúkú ilẹ̀ àwọn náà máa fẹ́ tó àgbẹ̀nù fẹ́rẹ̀ òdodo ká wọ́n mọ̀ yára mi lọ́rùn ìgbìmọ̀ wọn tó ní 1000 kìí ṣe bẹ́ẹ̀ lọ́sọ́jà ọ̀tá Nígbàdàn. Ogún ìrìn tí ó rà tẹ́jọ́ wípé olóòjò rọ́pò fáwọn èèyàn níbi ilé mẹ́ra mẹ́wàá. Ẹgbẹ́ tó mẹ́wàá lóṣooṣù, mẹ́wàá lóṣooṣù. Láàrin ọdún kan wà ara àti àti ìgbè hàn. Lóyí ẹni tó tají. Ọmọ ti bá ń lọ́dọ̀ ọdún. Mọ̀ bá lọ́dún mẹ́wàá láyé 1,200 ojújì. Kò sì náà ní wàhálà kankan. Mọ́ àwọn ọmọ bá ń gbà gbogbo fi ẹgbọ́n ni ẹ̀. Àwọn ẹ̀yà òṣèlú àbúwọ́n ẹgbẹ́ dára àwọn students yára ní university level ní wọn àti primary àti secondary gbogbo level lórí àtẹ́mọ́ ẹ̀kọ́ṣẹ́ kámúnì tọ̀nù kámà ṣiṣẹ́ tẹ̀wọ̀n lẹ́yìn ẹlẹ́kẹwàá Káàmà pàwọn èèyàn lè dígbé àfá ìlọ́lọ́ kan ní ọ̀rọ̀, àfá burú ní ọ̀rọ̀, òun burú ní ọ̀rọ̀, ṣọ́nà pàwọn èèyàn pa gbọ́ ọ̀sùn, gbogbo ayé ilẹ̀ tó wò ráì, onígbọ́ ìṣẹ́ náà rọrùn. Ọmọ àtọ́gbọ́ gbogbo orí àfá ìlọ́lọ́ kan ọmọbàgbé ẹ̀rìnlẹ̀ fún lọ́gbà tó bàgbé ẹ̀sìn tó ọba bá rẹ̀ wọ́n lọ́gbà ọmọbàgbé ẹ̀sìn ọ̀láì ẹ̀yẹ gẹ́rẹ́ bó sí nàṣíhà ọgbọ̀rọ̀ dákẹ́ Tí bá lọ sọpọ̀ ń tàn wípé lábẹ́jọ́ sọpẹ́ ń bá gbé ẹ̀sùn bẹ́ẹ̀ ni, tí ìlà ìdílé ọgbọ̀n. Ọgbọ̀n náà gan-an ní ìpìlẹ̀. Àwọn ẹ̀mà gbé ẹ̀sùn bẹ́ẹ̀ ni sọ́wọ́ àpá ọwọ́ ọba ọ̀rà èyí ń ṣe yìí sọ́nà lè ṣe àlẹ́lẹ́ òṣè ọ̀dìbàgbọ́ ẹ̀sìn ìjọ bá tuntun tí ó dájé tó ní ẹ̀sìn ni dájé tó ní ẹ̀sìn ni tí ó sì kú ẹ̀fọ́ ní ọ̀rọ̀ náà àbọ̀rọ̀ ìrẹ́bì kí lọ́ba ìgbẹ́ ẹ̀sìn náà Àwọn tó ń mú sí bẹ́ẹ̀ sí Àwọn kéré àwọn tó ń fa igbó ẹ̀sìgbẹ̀ gbogbo àwọn kan méjì sí kájínà sí. Àwọn kan máa wà sáfẹ́ fún àyè ìjọ́là wá kó ní bí àwọn aburú yìí. Wọ́n náà ní kí a mọ́ nítorí àjọ. àwọn bàbá aláàánú bá gbọ́ ìtọ́jọ́ kó wúlò fún wa láyé. Kọ́dọ̀jọ́ kó wúlò fún wa ní alùpùpù àwọn àni alhamdulillahi rabbil alamin. Bọ́lá olúwa rí kì Ẹni tó bá wò ló wà ní lọ́rùn Ọlọ́run dákún máa pa ẹ̀rímọ̀lẹ̀ ìlú ìdọ́ọ̀pọ̀ ó máa dáwó. Ìbálẹ̀ olúwa ní kìí ṣẹ̀rọ̀ ọ̀gá ẹ̀yẹ tó bá olúwa ní lórí fún. Ọlọ́run dákún máa olúwa ní kìí ṣẹ̀rọ̀ ọ̀gá ẹni tó bá wọ́n olúwa mi lóṣùú

lápá, olúwa bèèrè wọn ló ti rẹ lápá, olúwa bèèrè wọn ló ti rẹ lẹ́sẹ̀, ìgbésí ayé àwọn àlúfàára, màjọ kẹwọ́n ọba àwọn olúwa ìlọ́lẹ̀ olúwa ní kí iṣẹ́ ẹ̀kẹ́, ẹni tó káwọn olúwa bèèrè ọ̀rọ̀ lákọ́ mọ́ta lẹ́yìnlẹ̀ ìdíwé ìdáàbàbò mọ́ta ọ̀rọ̀ ọ̀rọ̀ bá wà tẹ̀ bàbá lónà lọ àbàwọn ní eré tí wọ́n ti lọ الأطعم آل العقيم قوم بيان كبار وإمام الجرم فيه شيكا فلتبع لأبيه قالوا لهم قال الملائكة لذاكهما دور قالوا لهم قال الملائكة لذاكهما دور لكم قال الملأ إذا فهمته قالوا لكم قال الملأ إذا فهمته قالوا لكم قال الملأ إذا فهمته